الرحمن بانيها قطوفها ذهب والمسك طينتها والزعفران حشيش نابت فيها أعوذ بالله من الشيطان الرجيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءهوها وفتحت أبوابها وقال لهم حسنتها سلام عليكم طبتم فادخلوها خالدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة أدعوكم فون أولون وباوا أواليكم àlékún الله àti ọlà fún aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kó máa bá ẹ̀yin àsàlátù wa àsàdúwà fún gbogbo àwọn onísàbàbí dáadáa lára wa ní gbogbo àyè tí a máa nawọ́jà àdúrà náà sí ó fi dọ́dọ̀ gbogbo ẹni tó ní ẹ̀tọ́ lórí wa ní gbogbo ọ̀nà ọlọ́run dákun bá ní san ìdọ̀kọ̀ọ̀kan yín ní ẹ̀san dáadáa ọlá títóbi ọlọ́run ọba àbí ọlọ́run fún àwọn onígbọ̀wé ètò wa yìí iṣẹ́ olóore òun lọ́lọ́run ní kí ó máa wọn sẹ̀ oríṣiríṣi ládá òun ni wọ́n ti ń ti ara ohun tọ́lọ́run ṣe fún wọn ni wọ́n ti ń tara rẹ̀ rí àbí ọlọ́run nínú àánú ẹ̀ ṣètánù tí máa jẹ̀dá lérè tí èéfín jẹ́ ó lè ṣe dáadáa má ó jọra yìí lọ́dọ̀ yín àti tiwa náà ọlá àti tóbi ọlọ́run àwọn dágbére díẹ̀díẹ̀ fún oṣù alápọ̀nlé oṣù Ramadan oṣù tí ó kún fún oore àwọn iṣẹ́ tí lè ṣe tí ó fi rí àlìjáná ọlọ́run látara bí ẹ̀mí wa ò sí fẹ́ fosù yìí lẹ̀ tí kò sí nǹkan tí a rí ṣe sí ibi kọlọ náà ni bá a fẹ́ bá a kọ̀ rọ̀mùdọ́nù ọ̀lọ́ àìwá ní nǹkan kan a rí ṣe sí i la wá ń wá àwọn nǹkan míì tẹ́nìkọ̀ọ̀kan wá tún lè máa lò bí kọ́kọ́rọ́ tá a tún máa fi sílẹ̀ kó oore fún wa bí rọ̀mùdánù bá tiẹ̀ lọ oníranran àwọn aṣẹ́ òun la ti ń jú wa níwèé ẹ̀ tí èmi àtẹ̀yìn tá a lè máa ṣe tí ó máa jẹ́ oore fún wa nílé ayé wa tí ó sì jẹ́ kọ́kọ́rọ́ tá a fi rí ilẹ̀kùn àlìjẹ́nà sí ọlọ́run mọ́sálá ìjẹ́kọ́rọ̀ wa lọ́rùn àlìjẹ́nà yìí ohun tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wa ká sáré ẹ̀ ni ohun tó yẹ kẹ́nì kọ̀ọ̀kan wa ká ṣiṣẹ́ fún ni rọ̀mọdánù palẹ̀ máa lọ báyìí a gbà wípé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àtàwọn àtẹ̀yìn ọlọ́run ó tò wá mẹ́ni tọ́lọ́run ọ̀bọ̀kùn náà kú lọ́rùn ẹ̀ ṣùgbọ́n gbà tẹ́nì kọ̀ọ̀kan wọ òkúkú ní ríwèé látàyè yìí pé wọ́n kọ̀wé sí a pé rọ̀mọ̀dánù èyí tá a ṣe yìí ó mo ti gbé bẹ̀ bọ́kùn náà lọ́rùn yìí bá a bá jẹ́ pa ríwèé rẹ̀ ni àbátú ti máa ju wa níwèé sẹ́mi ọkàn wọn ọ̀bálẹ́lẹ̀ wípé ọwọ́ wa ti tí ànábì Muhammad sọ fún wọn pọ́nmọ́ náà ni ó wọn ò jókòó tẹ́tẹ́rẹ́ wọn àgbára lélẹ̀ yìí wọ́n tún ṣiṣẹ́ nítorí ẹni tá a bá pè ní mùsùlùmí ọ gbọ́dọ̀ wà bẹ́yìn àlàkáwọ́fí wà rọ̀jà yọ wà nípò ẹni tí ibo níbi tá à ń lọ ibo ni a sì máa nítan máa wípé àbójúrere ọba wa pàdé mùsùlùmí èjákàn kúrò níbi ìkẹ́ ẹnìkan ò ní jákàn kúrò níbi àánú ọlọ́run àfẹni tí ó ṣòfò ọlọ́run mọ́ sí wa lẹ́dàá tí ó ṣòfò eléyìí òun nípò tí mùsùlùmí gbọ́dọ̀ wà bí a bá ń fọkàn bá wa lọ nínú àwọn kọ́kọ́rọ́ oore eléyìí tá à ń júra wa níwèé òun náà ni rọ̀kátà àdìwùdù ọ̀pá àrùn méjì tí a ń la tún lè máa kí ní gbogbo wa nípò ẹni tó ní ìmọ́tótó tọ́lálùwàlá wọ́n fẹ́ ká kí ọ̀pá àrùn méjì bá a bá lè máa kí oore wà ń bẹ̀ a sọ fún wa nínú ọ̀rọ̀ Muhammad wa Bilal ni sí sọ fún Bilal pé yá Bilal. ìrẹ́ Bilal hadithini bi arja amali amilta sọ fún mi èwo ló tẹ̀wọ̀n jù nínú gbogbo iṣẹ́ tó ń ṣe tí wọ́n gan lè mọ̀ wípé òun lọ́wọ́n jù fílì ìsìláàmù ni wọn nígbà tó dénú ìsìláàmù yìí anábì lónìí tí mo fi ń bí ọ́ fàínì sẹ̀mìtù dọ́fànà àlẹ́ ìkẹ̀ bẹ́yìn ẹ̀yẹ̀dẹ́yà fìlìjànà ìtọ́jú ẹ̀ máa ni wípé mò ń gbúrò ẹsẹ̀ bàtà rẹ níwájú èmi ànábì nínú àlìjáná ọlọ́run irúṣẹ́ wo ló ṣe tó fi kọ́kọ́rọ́ oore bàǹtàbàǹtà yìí tó gbélé ọlọ́ sọ fún mi aṣíwájú wa Bilal ọwọ́ ń sọ fún aṣíwájú ẹ̀dá wípé ó ní mi ìṣẹ́ṣẹ́ kankan tó tẹ̀wọ̀n lọ́dọ̀ mi ju wípé anani lam ọ̀tọ̀ ìrọ̀tọ̀ húrán fi sa'atin min laylin aw nahar ìní sí ẹ̀gbín kí n ṣe mọ́tótó kí n ṣàlùwàlá bóyá lálẹ́ ni tàbí ní ọ̀sán illa sallaytu bidhalika at-tahur ma kutiba liya an ìrísálẹ̀ ìmọ̀ kí ọ̀pá àrùn tọ́lọ́hún bá ní ọ̀rọ̀ mi lọ́rùn láti kí pẹ̀lú ìmọ́tótó yìí wọ́n lásìwájú ẹ̀dá sọ fún wípé èyí tó ṣeun náà òun ló gbé kọ́kọ́rọ́ oore bàǹtàbàǹtà tó fi dẹni tí mò ń gbọ́ irú ẹsẹ̀ bàtà rẹ̀ níwájú mi Allahu Akbar eléyìí fi ń yé wa wípé oore pọ̀ níwájú ẹnì kọ̀ọ̀kan wa ta tó lè ṣe sí ẹ̀ bí Ramadan bá tiẹ̀ palẹ̀ ẹ mọ́ ti lọ orí ọlọ́run kúnlẹ̀ ẹ̀sìn ọlọ́run kúnlẹ̀ tá a lè tara rẹ̀ tún rí àánú ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe ń rí nínú Ramadan èyí tá a wà yìí ọlọ́mọsálá ìsàánú wa àwọn aṣáájú wa nínú ẹ̀sìn nígbà tí wọ́n ń wòye wípé a aṣáájú ẹ̀dájọ́ yé wa wípé òun lẹni tí ó kọ́kọ́ ṣáájú ẹnikẹ́ni lọ síbi àbàtà àlìjẹ́nnà báwo wá ló ṣe tún ń gbúrò ẹsẹ̀ Bilal sóhun wọ àlìjánà ṣáájú ànábì ni onírànràn ọ̀rọ̀ làwọn àfẹ́ẹ̀sì sọ lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó jù nínú ẹ̀ òun ni wípé wọ́n ní bí Bilal lọ wájú ànábì kò túmọ̀ sí wípé ó àlìjánà ṣáájú ànábì níbo pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun kú ni apèrún ànábì òun tí yóò pe ìrun eléwò fún nípò aṣáájú nínú masalasi bẹ́ẹ̀ náà ni rin rẹ̀ níwájú ẹ̀ ó lè jẹ́ pé irúṣẹ́ rẹ̀ ti ń se láyé tí ń ṣáájú lọ masalasi lọ pèrún fánàbì òun náà lọ́lọ́run fi sóore fún bí ìgbà ń lọ ẹni pé ọ̀gá ń bọ̀ o eléwò ọ̀sọ́ wípé sọ ni aṣáájú irú ọ̀gá bẹ́ẹ̀ èyí ń tí wọ́n sọ kọ́kọ́rọ̀ orí kan náà rí ẹjẹ́ wa náà sojú kòkòrò ẹ̀ gbogbo gbàtẹ́gbìn bá ń bẹ lára wa ká gbìyànjú kárí pípa ń ṣe bí ó ti torí kọ́kọ́rọ́ yìí gangan èyí tó tún tóbi jùlọ nínú kọ́kọ́rọ́ onífin ọlọ́run ọlọ́run sọ fún wa pé wa ọlọ́run ọba àwọn tí wọ́n bá ń túbà ẹ̀ṣẹ̀ wọn. Allaha yuhibbu tawabina wa yuhibbul mutatahhirin. ọlọ́run ló ń ọba yín òun fẹ́ràn gbogbo àwọn tawabi àwọn tí wọn ń túbà ẹ̀ṣẹ̀ wọn wá síwájú èmi ọlọ́run ọlọ́run ni mo fẹ́ràn wọn. wa yuhibbul mutatahhirin. kì í sanwó ilé òun nìkan èmi ọlọ́run tún fẹ́ràn àwọn mutatahhirin àwọn tí wọ́n fẹ́ràn kí wọ́n máa wà ní mọ́tótó ní gbogbo ìgbà bá a torí eléyìí náà wa náà fi ń ṣe ìṣesí yìí látara síwájú wa belal èyí tọ́ látara rẹ̀ rí èrè tọ́pọ̀ ó tó bẹ́ẹ̀ wa nínú àwọn ọ̀nà wa lè tọ̀ òfin ní tìmọ̀ wa ọlọ́run ò ní tìna oore wa láyé nìyí tìna oore mọ́ wa lọ́jọ́ rọ̀mùdánù ní lọ oore tó tá a tún lè máa ti àtàrà sẹ́ rẹ̀ tá a lè máa tara rẹ̀ rí láwọn nǹkan míì tá a lè fojú rí náà tó sì tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀wùrọ̀ àwọn tá a ti sọ ṣáájú a ti sọ̀rọ̀ àlùwàlá sì ṣe dáadáa ṣáájú wípé kọ́kọ́rọ́ oríire ni a ti sọ ọ̀rọ̀ kéèyàn máa lọ mọ́sáàsì kí wọ́n máa kàkọ́ọ́lẹ̀ fún lórí ìgbésẹ̀ rẹ̀ pé kọ́kọ́rọ́ oríire ni a ti sọ̀rọ̀ ká máa retí irun lẹ́yìn irun kan wípé kọ́kọ́rọ́ oríire ni bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ àdúrà tá a máa ṣe lẹ́yìn ìgbà bá ṣàlùwàlá pé kọ́rọ́kọ́rọ́ oríire ni tó jẹ́ lẹ́kẹrin lẹ́yìn ẹ̀ la wá sọ̀rọ̀ rákà méjì tá a máa kí gbogbo àtà bá ti wà nípò ẹni tó ṣe àlùwàlá ó jí kọ́dù kọ́kọ́rọ́ márùn-ún gbogbo nǹkan wọ̀nyí ohun tẹ́lòmíì lè wò níwò pé ohun tí ò tóbi ni ṣùgbọ́n ẹni táwa nígbàgbọ́ nínú ẹ̀ tọ́dẹ̀ ju wa níwèé ìrìn lè rìn táàbì ṣe kò ń gé orí ọlọ́run ọjọ́ òye wa wípé kọ́kọ́rọ́ kan ni tẹ́nì kọ̀ọ̀kan wá fi lè rí oríire ọlọ́mọṣáláì ṣe wá lólóríire nínú ẹ̀ òun náà ni adhan òun ni irun irun pípè irun pípè ọ wà nínú kọ́kọ́rọ́ tẹ́nì kọ̀ọ̀kan wá tá a lè lò tá a lè fi ṣe oríire irun pípè kọ́kọ́rọ́ oríire ni nínú sẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa. bẹ̀tìrún pípè tí ó jẹ́ kọ́kọ́rọ́ oríire fún yàn èèyàn máa pè é